see you know say i don't tell you for your life no they do this kind thing to me again i repeated them for your life no tell with me again or else If pe go, go fire any go, look also let me fire him kini na. for for your life for your this one where i dey live na life Huh? Eh? there is no life without you. <laughs> see, eh? Ordinary kaya, where you go, you go, you come collect for you now. Now you just carry me the way box on gapa. Why? Sórí pé ojú òtì ọ, ìrìn ẹsẹ̀ rẹ̀ ò padà. As it not push you, the work of your leg is not changing. Sorry. you know the the you are very romantic anytime you you begin to speak in password. That thing where you talk now na password. Kill me. Kill me. Kill me. Kill me. Dákun, dákun, wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ìfẹ́ o. Kó mọ̀ yìí pé this saja that you are borrowing borrowing borrowing borrowing from me eh i no go borrow you again sorry saja o oh, i inherit am from my mummy. listen to me What if I belong to my woman belong to me. lórúkọ jésù àìrí àìríbùkì tí n jesus ní ọlọ́run ò ní jẹ́ mi wey be say ọ̀tẹ́ lọ́lá dey toast me i thought say i no do bẹ́ẹ̀ ni go ask him. ọjọ́ rán rí wetin. yes. ìdí ó sì o. Hmm, i thought say i no do so that means wait wait wait wait wait you know say you don't increase my rep hmm? me and Adeola with a struggle babe God bless you. ọ̀rẹ́ àkùnmọ́ bínú jàre lẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ìfẹ́ wà láà o torí lẹ́yìn tòní return my charger to me and no borrow am again ìyọ ní tájà mọ̀ dákun you Ọlọ́run èwo lo sí gan. you know one thing I like about you. Mm -hmm. What you're telling me right now is that there going to be a marriage between me and you because one plus one is one. <laughs> Did it now? Come no, here. No, this one plus one. <laughs> From your face now. From your face. One plus one is one. Come here. You are not in my level. I'm not in your level. Bẹ́ẹ̀ni mo sọ fún you are not in my level. Nonsense. But wait there. E be like you don dey reach say. Now, yes, this girl, they use the whole wait vessel of all the human being specimen waiting inside this country. Now, this emotional masquerade, now they follow. Oh, yeah. Okun! Okun! Ma ma ma madam! Why didn't you pick up your phone? Madam, I recharged my phone for some... Oh, please, whatever. Have you washed the car? um, yes i dey wash the tire so i start from tire wash first tire wash second tire the take tire na i dey wash so before i want to go and baff the body now i come hear call from akwa he say my wife e don born whoa whoa whoa congratulations the bouncing baby boy congratulations the bouncing baby boy so as i come to ask how mother and pikin dey now dem talk they say there is a news in detail oh. Kengkeng, say the Pekin, you know, resemble me, you resemble my landlord. Madam madam, Marimachare, say tell me. I hope you know you are very stupid. Very stupid. Do you know that? Yes. Did you hear what I said? I said you are very stupid. Yes, ma'am. Will you get out of here? All correct, ma'am. My friend, come back here. Thank you, ma'am. Thank you, ma'am. Someone is coming to look for me. His name is Shaggy. When he comes, bring him inside, okay? Oh. Um, Na. Na man, or oh, na girl. <laughs> no, Na woman. My friend, get out! I said get out! How do I find these people? I dey I dey go number five Ebimpejo street. Number five Ebimpejo street kọ. Number three Adiye Oronje jẹni tọ́ ọ̀nà ní òsín iwájú tó ń béèrè ìbéèrè ẹ̀gọ́. Wait say the way that you are look me like this I look like moto you. Ṣé mo jọ mọ̀ sí ọ? because it's people that you will saw lẹ́nu you will be looking for around. Ṣé mo jọ mọ̀ ẹ̀ mọ̀ gbà mí? Ah, madam Kada na which of your this one before you be like USB charger i no understand na question i ask you if you no know the place you go say you no know you just dey pepper pepper like say like like person wey limp car bottle shook shook for leg. Hey, that's why you want to see abi nítorí o fẹ́ sọnù i ready for you. Eh? ngbọ́ ò ti kó sí kọ́lọ́ la yọ òtítọ́ dàbí crayon tó kó sí kọ́lọ́kọ́lọ́ rẹ́ẹ̀dì pínkì ni mo ti mọ̀ pé o ò lè ní làákàyè ẹ́ eh? o kó sàṣọ àbúrò rẹ̀ ọ̀dàbí ìtọ́ fi polówó aṣọ bùtíìkì ọwọ́ wá bí ọ̀nàánú ọ̀ǹta tọ́ wájú wait ṣé bí mo ṣe rí the way i look i'm a taxify say i look like Google mom see make i make i tell you no be no no be your fault na me cause am no be your fault shebi better people dey for road and dey ask person wey be like person wey get ebola na him dey ask question no be your fault see i eh, home. Eh, ẹyin tẹ bá ti kúrú ẹ nílà káyè ẹ rí bó ṣe rí ó dàbí typhoid ó dàbí tó fi explain symptoms corona ẹ eh, ó stupid you are stupid ẹ rí bó ṣe rí nonsense person adarada òsì kí ni bá mi sọ lọ́wọ́ ìdí tẹ́rì. hello oga na wa for you say you tie na pa for here you know say the person dey outside since dey knock. oga comot make i frame nine nine six six six stand here one place and give yourself independence. ire grace. Mm-hmm. you come waka like that na your na, na your father come bank na him be reason na he dey sweep this ground. you uh, you are the one that sweep this ground. Huh? you no see rebel why you no press doorbell you come dey knock dey knock dey knock wait wait wait wait wait i want to ask one question hmm? you don do arm robber work before which one be arm robber work see make i know as i dey like this i no wan fight you understand na hmm. appointment i come for make i just go for my appointment -huh. Eh, you come to come go for appointment no be so -huh. Eh, eh. you be you like this place oga come on make i hey hey akonario pa sango akonario ibi ìlò gbajọgráfì ẹsẹ wa na here you came. Ah, ah where you know madman. There You see your family? God forbid me to relate with this kind of person for inside my blood. God forbid to me uh, you no fit be my family be like. you no fit be my family instead of me to get blood relationship with you i go go eh, flush all my blood like this and replace am with silver. me say if you go be my family na pure water go dey inside my blood. are you coming for road. i go flush hey, my blood hey, put am sobo hey, eh, hey, or put am hey, ribena. hello you e dey find wahala o You e dey find wahala o. ẹ sáà mo jẹ́ kẹ́ kẹ́jẹ́ mọ́tò rẹ̀ dára o. see come up on road o oh. you no know me o oh. you no know me o oh. you see the way you ba see me see eh. àkọ́bí sọ̀rọ̀ máa dúró sí i ọ̀yà ọ̀yà ni bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ máa dúró sí i ọ̀yà wẹ́n na ma. oh oh sorry sorry ma. what is going on. sorry um, I, you know say you dey pay me salary so i am representing the compound so. Na will you keep quiet. who are these people. madam Let me explain. To my far right, what deep joy in my heart I bring to you in explanation sacrifice uh, my UL, my flower that I pluck, not in a flower face, but on top of a flower manure in the bush. She is my sweetheart. Uh -uh. and we are in a serious relationship. That is why we don't smile. Uh-uh. Yes. Oko, so serious, Motile. Hey, eh, madam, don't answer him. Mm. See, if anybody enter anything with you, na situationship they enter. Mm. It's my mother. All I said that I came to collect you. Okay, Baba, I come to my family phone. It's just my test. Language, I beg, I beg, I beg. That's what turned me on. Her language. and who is the guy? Okay, sorry, madam. Um, I forgot to introduce it. Okay, um, to my far left is um, it is an idiot. Ah. It's time for this girl to e begin to rule like person. In fact, na arm robber. Eh, madam, I ah, no mind am. Oh. As I come here, I, I did not the door. Nobody open. So as he come come come open, he come start to the shout on me. Now me be the driver wey come for interview. Well, na lion. Oh, didn't I tell you I was expecting someone by the name Shaggy? Ah. Ma madam, wait first, abeg. Um, ah. see, it's ma me, ma madam, madam, wait first. Mm just carry big person eye look this thing this man and driver didn't get any relationship. Uh, okay, will you keep quiet? sorry ma. please oga come upstairs. thank you very much ma god bless you. come up on road madam all this people that will give you that will give you wahala as i did like this i did do driver i fit i fit do gate myself no work i no dey. madam madam you call am oga. ah. madam you call am oga you just call am oga right now. modamu si no be driver o oh. this person say hand rubbing okun you know say that boy he touch my small intestine and my testicle ọ̀pọ̀ mi ní fún. wait first where is the location of your testicle. na here e dey Dakun. sorry in your life do ever call me your girlfriend again because you are not in my level Dakun, ayé rẹ ò ní bàjẹ́ please. i'm not in your level. Hmm. upstairs or downstairs. No. <laughs> I said I was going to call you back. That's not what I said. No. Please, drop it, drop it. My dear, let me call you back, eh? Yes. <laughs> Be a good girl, oh. <laughs> so, Shaggy, yes, right? Number one for Abba Agbolo, man, I need pumping blasting boy. I got the coffee and eh, dollars <laughs> What? That is a hickey. that's what they call me. Hickey, hickey, hickey. it's like a nickname. Anyway, um, have a lot to do, so please let's get this done. Mm. Just answer the questions easy as ABC. No okay? problem. Yes, all right. Okay? All right. All right. What is the biggest car you've driven? Ah, <laughs> the, big, the biggest car. Yes, the biggest car. Ah, it depends, though. Oh. <laughs> because I don't mm. different different car. Oh. Good, good. Ah, good. Uh, but the, the one way be last like the biggest mm -hmm. is Taylor. Okay, that, it, ah, it, that trailer big, gone that time wey i dey work na for quarter for site e dey if if, if dem put three danfo together like this e still small for where that tailor dey ah e biggest ọlọ ah. shaggy eh. ma yes. do you understand english. yes ma i understand. okay i go school. okay i meant what oh you went to school. okay yes. biggest expensive what is the most expensive car that you've driven. ah you no know, ah hey, you no know, expensive o. Oh that thing as e dey like that patapata well if Tokunbo i will just call my guy na like thirty-five na like i fit follow am talk say eh, twelve twelve thousand one ma gba don worry ah the tire everything still the engine still dey okay i no go ah. Okay, <laughs> it's fine. Ah, now, doing... now I work. Yes, you You are doing well. We can, can we move on? Yeah. Sure. Okay, how long have you been driving for? Ah, long i dey die for log i dey die for log i feel. i no there's no distance that i cannot die for log i don't go ghana before as i dey i don't. i don't i don i don go benin republic ah we dey ah, we dey carry we dey carry and go excursion eh with the die flog You cannot tire me patapata i go buy Ghana and pay water inside hold up i can die flog. it's not what i mean at all that's not what i meant. okay so what do you meant. what did i meant. yes. How long have you been driving for? What age? What year? When? What is your driving uh, experience? How oh, long? Ah, you for say that one. Eh? Okay. I've ah, that, it's, it's, it's, it's, since they born me. they, when they born me like this, that even my mama they tell me it's this i wan tell you say sick kid no i, I did not tell anybody they say well inside the womb like this this is the way when they check me in hospital this is the way my hand is inside the womb like they born me a diaper oye they ask uh, like this ah so no no place where we know dey dive go you understand since they bomb me like this na him na him i don dive even that experience wey you talk wey down where they come papa labi all of them see a eh, synagogue Oh, oye frank what we dey go there too oye oh ah madam forget it go check me for google just type but I on asagi number one papa agbodomela ni poor people last name boy ọkọ dj copy and not ten i will bring it out i don't drive many people i don't get accident nobody die. you what. i get nobody die Oh. No worry. Nobody died. Eh? At all, at all. Check it, check no it. Problem. You have done well. Thank you you know what you're going to do? You are going to get up. Better still, let us get up. Okay, oh, wait, wait, ah, I see. This is why I used to tell people, your uh -huh. work will speak for himself. Yes, so your work has You, you cannot, you don't need to. Is that everything mm -hmm. you mm-hmm. say? <laughs> That God bless your you. Your work has spilled it all. Ah, yeah, eh? thank God. I will pray this morning that God, this place I'm going, follow me there. Because you say what? Either walk in the valley of shadow of death cannot want, Cannot cry, Cannot that cannot cannot sorrowful. So oh, yeah, and Amen. God follow me. Now, can you see that shadow over there? That door? Yeah. Okay, you are going to walk through that shadow. That's okay. That's where the car yes. is. And leave my house. I said leave my house. Okun, Okun, madam, Okun, come here. What happened? Take this man out. Eh, eh, madam, na mistake you They make you. Now the best driver for Nigeria na him wan lose like this o. Oh, go ask MC Oluomo for should o. Okun, take him out. List them. There is a time for everything. A time to walk into the gate and madam call your car and a time for you to withdraw. Ah. Madam, I take him out. How do you want it? Dead or alive? I said take him out. Dead or alive, ma? Take him out! Madam, command me! I command you to take him out! Ah! connection between the two of you. and i don't mind am now. No see as he look me. where you from. i talk to you. Uh -huh. nti hmm? mm? abeg no fix. um, um, um, i don't i don't know how i don't know how you take like am you like you like I'm big or you like I'm small. like wetin big. big big or small. đi duit itu dalam mi kon kon de nari nari ulata ok I want your frank frank waiting you like plantain or banana oh Jesus Christ hey so you said me that like plantain or banana no go fry banana yeah that mean you like big Oh, Jesus Christ. Mm-hmm. So, upon all the prayers wey I don dey put on top your head, nothing don't change. As I run you come this house that is so, eh? He say now because I, I follow you dey waka come here. Hmm? Na hmm? this idiot dey go dey come they ask me uh, nonsense. No! In fact, No, yet. Before, as I won't go from the blanket now, uh, um, which which oil I want to use. No fix zone. Um, you want me to use red oil or groundnut oil or anointing oil. Oh, Jesus is a Christian. Come. I say come here. Come. I will, I, I will give you the reason. Go and use kerosene oil, idiot. Idiot, you call it. Why don't you get out of here, idiot? Lonnie King King. No, you. See, I see they go. You see, see, see I don't understand oh my God. Madam, say, I tell you, shebi I tell you, that day wey I come that's so they do. This one you no get sense. I don't know who you fool employer for for here. You no get sense. I no know wetin carry my mama and im mama together like dis eh? Eh? Yeah. Anyway, just as I carry you, I follow you come this place like this. eh? As I will talk to my sister, you understand? I want you to do like This boom. no, know your stop. Make I just proceed the best. Yes, say, okay, yes. I'm sorry, oh, I'm yes, sorry. Uh -huh, no, yes, like that. No talk. I'm follow her. No talk. No, yours no talk. I will, yes. You know. I know. Yours no talk. Plaster your ring and salute your mouth. Oh, mm. Nti. Hmm. Yeah. You know, say, say, I no go. I go talk truth. The Bible say, talk truth and truth will set you free. So mm. as I dey eh. here, I want the talk We oh, are talk now. Because I no go know why I go dey this house and person go yesterday insult me for slow motion. What's happened? Mm. Who you something now? Is there waiting? What's wrong you think now? ntisi learning no be say na village respect wey i get for you wetin i for you wetin oh my god wetin i for you to this man wey dey here. wait wait wait abi you dey follow talk abi because i get you gbagbe na because i sorry ma. wetin you for you. see see this man wey dey here wey dey fall wey dey use am him be pa jore fall. wherever just dey use am dey send message i dey tell you truth ma wa se nyom ma wo bodi abe won me nde gba nyom me i'm telling you i for kill up you okay wu hmm? you okay eh, you be like oh you know that now forget shut sorry oh my god i'm going to have a heart attack now sorry this is high blood pressure if i no kill this man eh sake of say police go come catch me oh go put me inside prison say i don kill person oh you don kill person you don commit murder and fara now let me tell you mm. eh what i will do to this man be say i go kill myself when i kill myself i die when i die i turn into a curse like nigerian film curse uh. you know where they come out for white clothes? i don't already dey start to wear blue i come like this for him dream uh. inside him wardrobe uh. eh as he come on, clothes wear i like that. i go beat your ghost to stupid abi wey it dey because i don't want see i got the respect na ati you no wahala. ayi you just dey jange me eh im mouth no dey close. no wahala yeah yeah yeah when i reach am na like that he go say yeah yeah yeah yeah. and then you go right. i will turn him to domestic animal. oh god let me give you one future information you understand. Eh? when you right. Eh? your mama waiting for inside feed is there eh? she go follow do wetin ayakata rairi eh, she go right. Hmm? now when she right her course make you no come meet me on Thursday, uh, eh, mrs ukpam uh, eh, i for get me a carry course, omo you carry agent me you carry am carry course, you uh, you go do do do do do do for sacrifice say look me on oh, even now that i'm turning a big case now you understand i no weapon that fashion against me shall prosper Don't come and give me any hard attack you understand hmm? àwọn àwọn òpá when you want to write write on your corner you understand Don't bring it to my corner as you wan go do eh. When you want your side monkey like this, side monkey in your corner. You understand? Don't come and give me a pressure there. Yeah. Oh! Ngwan. Ngwan. Ask him for food. Wetin you want chop? Madam, me, me, me, no worry. I don't want chop. As, as I did like this, you don't even spoil my mood. You understand? Because I, I no hungry. I'm not hungry. Me, no, me, no. oh God. ask him for food. Wetin you want chop? I say ask him wetin you want chop now. Human being, wetin you want chop? aunty na because of you i no wan disrespect you eh. no wahala. just chop something make your brain correct. say fufu dey fufu dey like tea fufu make dem put tea fufu una get goat meat una get go one goat meat that's all but if dem get fish make dem add am i no dey chop that of just cook her fish to pay water i don do eh, make dem put plantain too i fit i go use that one step down you want job before and plantain. And na carbon dioxide Where you chop the food you know plantain plant, what's plantain na plantain is what It's a carbon dioxide fufu is a what It's a protein what's a when you join the two together what's it? It's a balanced diet. okay i go i go prepare mm. the carbon dioxide. Um, uh, porridge carbon dioxide give her uh, water and then a, a glass cup of fuel so that when you mix them your whole belly kò eh, turn into refinery ayé adúlọ̀ òun ìgbè tí a bò nà. God go punish you God ẹ eh, eh. God go punish you say as e be say as e be no wahala na me I go catch you for outside no go no just pass me if dem point dem pass me me and I go dem go beat you like I go give you food you go do wetin you go ancestor like this no wahala ọ̀gẹ̀dẹ̀ kọ́ ọ̀dọ́ kọ́ ọ̀wẹ̀ sí gbọ́. no wahala no wahala sorry sorry sorry no wahala you see wetin I dey talk. Oh you see wetin i dey you see the place not my fault no wala. oh this a early crave early crave my god oh jesus christ is a christian you want to give me headache there eh? you want? going to cause me early hyper, hyperpreparation. I know. Can you imagine? That's what I told him. Oh, don't mind those people. They're all the same. <laughs> all right, darling. I will talk to you later. Eh? I have my auntie over. I'll talk to you. <laughs> <laughs> Thank you. I'm so sorry for keeping you waiting. Eh? I actually have a meeting I need to rush to. So where's my food now? Oh, coon! Oh, coon! Oh, coon! Oh, oh, coon! No, auntie. see. Look, I am tired of this Okunga. Can you just take him out? I don't, I don't need him anymore. Please. Yeah. He's stressing me. Oh my God, Jesus is a Christian. No. That will not go fit happen on. He am me not in this generation. No. Yeah. Abo ya. E ka boy, she go right now. You go just go like this I can Yeah. No. See, let me tell you that boy where you see like that, eh? now he be the breast of his family. That oh. see the money where they carry the key from. now they carry dey go they give him mama make him mama take you know the job. okay fine now why are you really here. <laughs> oh hmm? my darling. let's get to the point i have to go you know what let me let's talk later. no no no sit down now so tiẹn dem why yours yours your ear yours the hot like this. Eh? now you see saki. Eh? asaki ah, amo. who is that. this boy wey send come give you now for rifa see i am here. And see which boy. see i am here now. Ah. boy. See, see, I'm here. Look, turn, turn to your right. Turn, turn, turn, turn this way. Turn. see, see, see, see anybody in my house. here, right far, right far. Where is the person? Put your head down. Look, start. Just attention now. Right, not me? I mean. Eh? You mean this illiterate man? No, this one has wait, wait, wait, wait, wait. No. That can't drive? No, no, no. You mean this idiot? No, no, no. no, no. See. Is this the person? No. They don't die now. That time we he, him see him get accident, but nobody died. Nobody died. I was just tell her that. Are you mad? Oh my God, Jesus Christ! You the Okay, auntie. Eh? No problem. Press your down. It's pressure down. Mm. It's balance down. Press your down. But see, maybe you eat uh, balanced diet so that you have your your pressure can just relax like this. But see, my Jesus is Christian. Now let me tell you. See, I come to tell you. Come now. Hey them there. There is. Yeah. I comes to tell you, Mbok, forgive him. Please. Auntie, there is nothing for me to forgive him oh, about. Eh? One, he cannot drive. He has no experience. Two, he can't even speak good English. Then, this guy did not go to school. He ah, go madam, to school. I go school. I go meet all this guy. In fact, I be head boy for there. I fit come people wey go testify. Come on, come shut there. Like that. Oh, Jesus Christ, oh my God, you far. Do you see, see what I am talking no, about? No, <laughs> see, uh, eh, Lina, it's not like that. Let me tell you, hmm? it's a very important something I want to tell you now. You see this boy where you see for here, so Asaki Amo. Hmm? Mm -hmm. When my pekin sick, now I'm carry him go hospital when I know they around. See, it matters to me, and it can matter to you. Please, yours forgive him. Yours give him this one challenge. Okay, that's fine. Okay. One chance. Just this one chance. Auntie, one chance. Ah, Just this one chance. Thank one you very chance. much. Wait a minute. Hey, ah, you bọ́ kàmẹ́. Àjọ̀bọ̀ bí ti bá wò. Don't touch me again. I'm ah, sorry ma. Why are you touching me? Sorry ma. I, I... Why are you touching my leg? I'm sorry ma. I don't know why. I, I just want to say thank you. Yours come sit down. Sorry ma. No, na tell you. Na tell you will do. Thank you. Madam, you don't wear clothes. No, I never wear clothes. I'm still naked. <laughs> Can you not see my nakedness? Are you stupid, my friend? Where's my food? Where's my food? My wedding, I come, Birat? Um, I want to come and tell you, say, say, Cass, you don't finish. What did you say? Cars. The gas? Yes. So what have you been doing inside the kitchen, Okon? Madam, first of all, I will wash plate. The second of all, it is a... Me and the cats, they get discussion. I ask them, did they pay me salary? Hmm? I keep person hungry. Why you finish now? Auntie, yeah. do you see this? Do you see exactly what I am talking about? Mm. Do you see the kind of idiots that you bring into my home? Mm. Auntie, I am going to lose my mind and I'm going to kill this man. Mm. Wait, wait, but I think say, that time you don't say you're a room plantain now, you're a fry up. Eh, eh, eh, so, what you come about? Okay, wait, let me explain. Uh. Okay, uh, I put the plantain uh, for him, I put them for fire the mm. fire no gree come out. Uh, madam see no worry because there is always a reason for everything mm. that's why maybe that's why fungo bring me here mm. to come and do what to come and save the moment so oh, yeah, see for this area i get boys i go call them now they go bring firewood you go cook your food. where do you find these stupid people from where do you get all these stupid people from where do you get these stupid people from. <laughs> God, um, um, um. sorry. Hmm? sorry. No, no, no, so we are foundation then. Okay. Um, um, um, okay. Okay. I am not going to go mad because I am a good person. I am not a mad person. Yes. You will take this card, yes. go and buy gas. Yes. ATM. Go and buy gas. Uh, see, sit, sit down. See. You are going to give yourself a proper, proper proper pressure. See, don't see. Don't worry. Don't worry. In this sort of situation now, you can surface and honor it. You understand? Hmm? Now, because as they say, half bread is better than none. Eh? Two heads are better than one. As you can see, the two of them like this, eh, they are going to help your life because they can become epidemic pandemic to you. You understand? Eh? So, in this note, I will excuse myself. Mm. Mm. Yeah, bless you. Okun. Okun, what is it? What is it? Madam. Hey, hey, don't come near me. Oh. What is it? Can you go and buy gas? Madam, I beg no fix. I don't want make this thing be the thing where you could use sack me for work as my man. They uncle now. I don't want maybe this now this thing could use sack me for work. I beg no fix. I never buy gas before for for complimentary card. Now can you get out? Okay, get out! Get out! Get out! Get out! Get out! Get out! You are not mad, okay? You are not mad. You are going to go and on the car. Are you hearing me? Yes, ma'am. You will press on, okay? With the car key. Warm the car. What did I say? Make a warm the car. Warm the car. Yeah. And that's it. Say make a surface up. No, I... are not mad. They are the ones that are mad. They are the ones that are mad. Ṣé this one I've been a boat? How they start this car like this? Àbí mọ́tò wèrè orí ni? Okay, start. Gbẹ́sẹ̀ sórí bírèkì náà. Ah, okay, ọmọ I don't see ready, man. Hello, Fagge. Hello. What's up? Good morning, sir. sir. How are you? I'm fine, sir. Ah, ah. What's your name? Mona Lisa. Uh-huh. How do you to come and do in this area? Please, I'm looking for Okon. Oko? Yes. Ah, that's my boy. <laughs> I sent him to go and buy uh, gas. yeah, okay. yeah. Come inside, come inside. Let's talk. No, sir. I'll wait for him outside. Let me wait for him. You wait for him? Yes. Eh, no, yes. it's good. It's good. Yeah. Good. Can I have your number? It's, it's my car. Oh. Okay. Over where they find I get man. Oh. Me na drive fan. I mean they drive madam. Ah! Ah! I want to go that. Ah! ah! ah! mo jẹ gbèsè mo jẹ gbèsè mo jẹ mo jẹ gbèsè. What's happened? What's happened? mo jẹ gbèsè mo kú. from the one model where i go buy cars. Eh? Ah! abeg wait wait wait no abeg i just go beg you i see i just go beg you no shout abeg no shout no shout abeg abeg no shout control myself abeg abeg. Hey! what's going on what's that sound. Hey! why are you shouting like a goat. Hey! stop shouting. what mm. happened why are you guys shouting like goats. Mm. shaggy madam. what's going on. no madam i know for his life As you can leave me. Tell the truth and the truth will set you free. What is going on? We know as you take server, get money. <laughs> this mojo, if it build like 15 or 20 estate for village, you carry him. You go give this man. Well, I tell you, say, na referral they use him the same work. Go see the back of the car. Madam, no be Go and testify. What happened to my car? No, no. Okay. Madam. My investment. Madam. My investment. Madam, I beg. See, no worry. I, I today like I go carry for Monday. I go carry I go Ladipo. They go see the spare part. Ah. Madam, I know they say it hungry you to kill. But don't worry. Because if you hold him now, they could say domestic fouling, domestic fouling, domestic fouling. You know they say you know too fine when you want to cry. Calm down. Here I am! Here I am! Send me! Okun? Ma! Finish him. Ah! Somebody's about to die by rabies.